بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يستمع إليك وجعلنا على رؤوسهم أئمة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا الذين الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء نتيجة يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان أصحاب الحديث كتاب الله وقال الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه ولا بدعه فلا وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك ونوضا فقالا أنفدو فقاتك واني أعطاني أتسلوها تقوم مساسي على عملي لا تتسوى تفسير وتقرأ على عملي في سورة الأنعام أعادك ورغبة ونصف من يستمع إليه أو أنه يعني nínú àwọn àgbègbè yìí ọwọ́ àtọwọ́ tí wọ́n wà láti gbọ́ ìjọ ọ̀kadà ọ̀rọ̀ àlèkùn iṣẹ́ lásán lọ́wọ́ ọ̀rọ̀ ìwọ̀n sẹ́lẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ قال واجعلنا على قلوبهم أكنة أن يفقهوه قال والدي وقوم ṣùgbọ́n ọkàn wọn àti èyí tí ọkàn wọn mú nígbàgbọ́ yìí ní ìjọ ọ̀sán. bákan náà àti èyí etí wọn wọ̀ kí gbọ́ ní gbọ́ tí ó sì wá láǹfààní. Wọ́n wà síbi dáná tí sọ̀rọ̀ bá wà ẹ̀ lọ sẹ́lẹ̀ bá ti ń ṣe ìdáwà dáná ní ìka àkùránì. Lábáwá ni wọ́n tó wọn ká ní ìka. Ṣùgbọ́n torí irú ọ̀rọ̀ tí wọ́n gbé wá gbogbo tí wọ́n bá kà ọlọ́run kò ní ní wọn kì í yé wọn. Iye tí ó sì wá láǹfààní àǹfààní kọ́ ọgbọ́rọ̀ oyè ọ̀rọ̀ náà ní ogún wúlò. Ṣùgbọ́n àwọn ọgbọ́ bọ́lá kò rí wọn kò wúlò wọn ní náà sọ pé kò yé wọn. Lẹ́tí wọn yọ ọ̀pọ̀ tó fẹ́ kéde gbígbọ́ tó ṣe a ti a ti nǹkan kí kí wọn ò débi tó ti gbọ́rọ̀ tó ṣe wá láǹfààní. Ọlọ́ba ni wọ́n yíyan wọn ọba àrí gbogbo àná ọlọ́run pátá wọn ní gbàgbọ́ kọ́dọ̀ àwọn àná ọlọ́run. Bí ọlọ́run ọwọ́ sọ àwọn ááyà ìkànnì lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan lẹ́yọ̀kọ̀ọ̀kan tí wọ́n ń gbogbo ẹ̀ pátá. Lórí tó ti di ọkàn àwọn ẹ̀dá ti o síra wọn ní gbàgbọ́ ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó lé tó fi wá gbogbo eré wọn ní ìgbà kọjá ìdá ajá ìdájá òkè ìdájá ìdájá títí tó jẹ́ pé ó lè gbà wọ́n bá wá bá rẹ̀ lẹ́yìn sọ́nà náà bá rẹ̀ ní ìgbà náà wọ́n wá sí bá يقول الذين كفروا أولئك تبتكي في سبعهم وصوتهم إن هذا إلا أساطير الأولين ويتوقع بواي يسي تبتكي في ìtàwọn ẹni wọ́n ti kọ́lé àkọ́lé àwọn ará wọ́n ti ààrẹ tí wọ́n ti síwájú kí ń lọ dáwọ́lé kí ni wọ́n ká pọ̀ lọ́wọ́ lọ́nà sọ ọ̀gá nìyẹn. ọlọ́pàá wà ní gbọ́dọ̀ يسوع يبقى النبي صلى الله عليه وسلم كان في طلبة أربعة يعني في وهم جلال kó lè bá àwọn ọlọ́ àwọn ẹni tó ń jíṣẹ́ fún kó lè bá àwọn ẹ̀ka tí wọ́n kọ sí ọ̀rọ̀ lọ. wọ́n rọ ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ lọ wọ́n tẹ̀sí gbọ́ ṣùgbọ́n fún àwọn ọ̀la ọ̀nà àwọn ọ̀mọ́ bákan náà ẹtí lọ́kàn gbọ́ ṣùgbọ́n ṣùgbọ́n ẹtí wọ̀ gbọ́ ní gbígbọ́ tí ó ṣe wá láǹfààní gbogbo eré ọlọ́pọ̀pọ̀ àìsọ́lá ìyẹn sọ bá tẹ̀sí sọ̀rọ̀ bá ń bọ̀ àìsọ̀sẹ́ náà kó lè bá àbúrò àwọn ẹ̀kún ṣe wá kọ́lọ́ lọ́wọ́ ayé gbogbo àmì ọlọ́run gbogbo ayé ọlọ́run ìbáṣe bá nà wọ́n tí wọ́n mú ọlọ́run wà ní ìgbàláyé fún onígbàgbọ́ wàláyé òní gbàgbọ́ pé ní jọ́sí gbé lọ́kàn ara wọn. tí wọ́n bá ti dáná ní kókó tó máa di yàn wọ́n tún máa bá tẹ̀lé ṣe máa ń fà lórí kí mo lórí pé àgbàlá ìtọ́ka báwọn yìí kì í ṣe gẹ́gẹ́ bí ó ṣe àdàbíyèrè àwòrán ètí àwọn ẹni wọ́n ti bọ́ọ̀lẹ̀ ètí àwọn ẹni tí wọ́n ti bọ́ọ̀lẹ̀ ni wọ́n ń kàkọ́ lónìí lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ náà. خلقه عن فلان وهم ينهون عنه وينهون عنه وإن يهلكون إلا أنفسهم وما يشعرون خلقه عن فلان وهم ينهون عنه أما كبري wọ́n jẹ́ ẹni tí ń kọ nínú àwọn wọ́n ti dínà sí ọ̀nà ọlọ́pàá ìwọlá nínú ara ẹ̀ àwọn ẹ̀rọ àwọn ọ̀gbọ́n ní ìjà àgbàlérò wọ́n kò yẹ káwọn àánú wọ́n kọ dínà àwọn èèyàn láti lọ gbọ́rọ̀ àlẹ́sọ̀lọ́lá àìsọ̀sẹ́lẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ tí wọ́n fi kọ dínà àwọn èèyàn

jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀lú tòfẹ́ ìpínlẹ̀ àmú àjọsí tòfẹ́ ìpínlẹ̀ àmú àjọsí ọmọ àti aṣíwájú àwọn alágbáwá ẹlẹ́mọ̀. wọ́n máa lọ láti yẹ́mọ̀ lọ sínú mọ́ńkà láti lọ sí ìjọsìn tí wọ́n ń ṣe ní ìdàgbéyà. nígbà tó àná ìṣòro bá wà lẹ́kọ̀ọ́ sẹ́lẹ̀ máa fi àwa mọ́ńkà tí islam tí wọ́n pọ̀ alẹ́sọ̀lá àìwọ̀sẹ́lẹ̀ alẹ́bẹ̀rẹ̀ sínú ẹ̀yìn ìlú àwọn gbèríkù gbèríkù tó wà ní agbègbè mọ́ta láti lọ́mọ àpárọ̀ yẹn sínú islam ṣùgbọ́n àwọn ará mọ́ta yìí wọ́n tún pọ̀ dínà káwọn ẹni tí wọ́n dára gbèríkù gbèríkù wọ́n tún máa islam tí wọ́n bá ti wá lẹ́yìn lọ nìkan wọ́n ti lọ pè sí àkáǹtì àwọn èèyàn ká lè kú tóbi ọmọlá rẹ̀ sẹ́lẹ̀. Jẹ́ni pé pátálà ìlú ọ̀pá yìí àwọn ará ọ̀pá yìí sì ní àlẹ́ ìlú pàtó ẹ̀jẹ̀ náà dára. Àlẹ́ yóò ní ìdájọ́ ọlọ́ọ̀ ní jíjẹ. Àlẹ́ yóò lọ sọ yàrá mọ́ka ẹ̀ bá. Àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn adágún ti ẹ̀dá àwọn náà àlejò àìsàn gbogbo àwọn tó bá wá àlejò àwọn àbáwọ tí wọn wá láti lù mí nípa àwọn aṣèlú bá dájú wọn máa ṣe ní kẹrọdíye ká àábà ti dàrí yíyá lọba lọba àdìsọlọba àdìsọlọ àlejò àbẹrẹ ti ṣe wá sí fún yọbẹrẹ ti ṣe wá sí fún yọbẹrẹ ti sọ tí jẹ ìlànà ba da ana maka aiki bai wada saboda su ne da nuna ana mutane ìdá tẹ̀lé pé ká gbìyànjú gbogbo ẹ tí ó wọ̀ ní mọ́kà káwọn ìjọ ṣe pọ̀ tí ó ṣe. kí wá láti wọn ní bàbá aláìlá láti. ìdá tẹ̀lé pé a wà àwọn ọmọ rẹ gbó níta àdínà kò sí complication ní táyé wọn fà yà. tí ó bá ti dáwọ̀ ìdánwò kí wọ́n tó ká níta mọ́ká àpọ̀ kó tó di pé wọ́n wọ mọ́ká kí wọ́n dá wọn dúró kí wọ́n àtìlẹ́sì wọn. kí ló tó sọ fún wa kí tó tọ̀ mọ́ká rẹ fẹ́ wọ̀ yìí o ẹ̀wọ́ mọ́ká láyọ̀ kẹ jáde láyọ̀ ènìtọ́ ni wọ́n wà lẹ́nu tó sì jẹ́ wá lógún. arákùnrin kan ọ̀dọ́ ọ̀bọ̀tà wà nínú mọ́kà tí ń sọ tí ọjà pàtí tá a bá àwọn bàbá wa lórí rẹ̀. Àwọn bàbá ńlá wa ti ti tí wọ́n sọ̀rọ̀. Nítorí ìlérí, ìta àfẹ́ ni pé Adékáwá kìlọ̀ fún yín. Ó ní ọ̀rọ̀ kẹ́ tí ń sọ ọ̀rọ̀ ń dà sí lẹ́nu. Tọ́ba ti lè sọ́ba ti lè jẹ́ sí bọ́rọ̀ ó mú ọ̀nà. Nítorí ìlérí, ẹnì kọ́ ọ̀pẹ̀lẹ̀ tẹ́tí gbọ́dọ̀ rẹ̀. báyìí wọ́n ti kọ́ ẹ̀sì ọ̀nà àwọn èèyàn kó tó wọ́n máka kí tí wọ́n ti rẹ̀. yẹn táwọn náà nù káwọn èèyàn ti ẹ̀rọ pọ̀ sí i. báyìí wọ́n ti ti àwọn àwọn ẹgbẹ́ bá ń sẹ́yìn síta. tòbẹ́ẹ̀ni àmọ́ àdáwùsí òun bọ̀ láti ilẹ̀ yemen ọwọ́ àná àwọn aṣíwájú nílẹ̀ yemen jíṣẹ́ pọ̀ ní àwọn ọmọdé àwọn kẹ̀kẹ́rí máka wọ́n pàdé rẹ̀ ìrìnàjò tó bẹ́ẹ̀ nítorí àwa nítorí àwa nítorí àwa ni abẹ́bí wa àti jẹ̀mọ́ àlọ́ sọ́la màá dáàbò ilé ẹ̀kọ́ rẹ̀ tẹ́tí bọ́ tí mo yò ìdí sọ ọ̀dà o. wọ́n ti ìdí àbáyé ni wọn àwọn ẹ̀kọ́ pàpọ̀ fún àwọn òbí bọ́ tí ń rí. nígbà tó fẹ́ fún ọmọ mọ́ká àwọn aṣíwájú mú mọ́ká àwọn adájúdájú mọ́ká wọ́n tún dáa dúkù. ṣùgbọ́n inú tó ti bá wa abáyé àwọn ọ̀bà wa. kí ni tó bá wa? ó ní pé ìjásíwájú wa ò fẹ́ ní jùmọ̀ mo ní ọ̀dọ́ tẹ̀lé jẹ́ ìtukọ̀ gbogbo ẹ̀jẹ̀ máa wà lọ. tá a bá ní wọ́n ṣe báyìí wá ní wọ́n ṣe sí ẹ̀wọ́n wọn tẹ̀lé ọwọ́ ìjọba mọ́tò inú pé ti wá àkókò àwọn èèyàn rẹ̀ nítorí ìdílé gbogbo owó ti gbìyànjú àkókò ẹ̀rọ wọn tẹ̀ sí gbọ́ tí a pè é tó ó láwọn gbóló kan ní ìjẹun tó bá ti lè sọ yóò sì wọ. Má ti dá ọmọ ẹlẹ́yìn lọ bọ̀. Nítorí wá ti lọ tẹ́tí bọ́ ọ́ títí kí wọ́n padà sọ̀rọ̀ rẹ̀ fún fún wọn náà. Kò bẹ́ẹ̀ ni wà láì máa dá lórí. Wọn ò yé máa dẹ́rù bàjẹ́. Àbí bá wọn ọkàn bọ́ kó wà láì ìyẹn gbọ́ kí náà Kò sí dọ́kítà pẹ̀lú ọdún tó ti fún òjì ẹ̀kọ́ wọn lọ mọ́tàlásí àti èyí káàbà ìtumọ̀ sí lọ́pọ̀ àwọn sáwọn wẹ́rẹ̀ lọ. Mo ní mo wá nǹkan mo fi dé etí mi. Ìgbé kájọ́ kò tẹ̀ wọ́n sì ti bí ọ̀rọ̀ rẹ̀ wá etí mi. Mo ní báyìí mo ti wọ mọ́tàlásí àti èyí káàbà nígbà tí ń lọ sí ìjọsìn ìjọba ó ní bọ̀ wá bẹ́ẹ̀ ní sílẹ̀ náà fẹ́ kó tó gé mi káàbà náà tó bá nìyẹn tó dúró tó fara balẹ̀. Màkà ìwà lọ̀rọ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ti lè mú kẹ́lí kí láti sọ̀látẹ̀ lọ́yọ̀ sọ̀látẹ̀. Inú tí mo ní ọ̀yàtọ̀ sí òǹkà wà kí. Ó ní bọ̀ wá wò ó gbọ́dọ̀ kan mo ń súnmọ́ káàbà mo fara pẹ̀ mo ń súnmọ́ káàbà mo fara pẹ̀ kí n bàbá tí mo súnmọ́ náà kí farabalẹ̀ rẹ̀ kí lọ́ba làákà yìí. nígbà mo débẹ̀ mo ní fara pẹ̀ ìta ìjẹun wúyẹ́wúyẹ́ kí n ká ní sọ̀sùn má nìyẹn gbọ́n tí mo ti lórí ojú èyí mo wá lè wá gbà mí pé ǹjẹ́ kì í ṣe arákùnrin tí wọ́n tí wọ́n kìlọ̀ nípa rẹ̀ ó sì ti gbọ́dọ̀ náà ǹjẹ́ àwọn ayọ̀ ìdí mo fi dí etí bọ́ sí níbi ọkọ̀ tó ń lò. والنار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا وقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين قال الله عز وجل إلى النبي صلى الله عليه وسلم àbó ni kó ní kó wọn sí ní kó ní kó wọn sì ní wọn gbọ lọ́jọ́ ìjà tìyà lọ. ìbùkún ìbùkún àlá àrẹ̀ náà rí nígbà wọn wọn dúró lẹ́tí iná tí wọ́n rí iná èyí tí wọ́n pè ní ọkọ̀ wa kújú ara wa ní lónìí. Bàbáàlù tí ó wá bẹ̀rẹ̀ sọ pé yá lẹ́yìn ìjàdá ìwọ lọ́wọ́ bá rọ̀ tí wọ́n ń kígbe gbígbẹ́ àdáhùn gbọ́dọ̀ yá lẹ́yìn tàbí ìgbà tó lé pé èyẹ ń kígbe pé ìparun ìgbọ́dọ̀ sórí ibú tí wọ́n bẹ̀rẹ̀ sí kékeré bẹ́ẹ̀ tí wọ́n wá ń sọ pé kí ló dé nùrọ́tù tí wọ́n dá wa padà sí ayé wàlá nùkàdìmà di ayá ti rọ́bìnà tí wọ́n bá ilé dá wa padà sí ayé àtàdéhùn nípadà wa sí ayé àní jẹ́ tí ó tún pé ayé ọ̀dọ́ ọ̀bá ní ọmọ ìjọsìn kìíní lọ tẹ́lẹ̀ ọmọ ọba ní ìjọsìn rẹ̀ lọ wọ́n dá wọn padà lọ́dẹ ayé. Ká padà wọ́n láti tẹ́tí bá ti ráyà tó lọ bí náà wọ́n náà kú náà nílẹ̀ lùmíní. Ìgbé àtàjọ ká báyìí ní padà tó bá dá wọn padà lọ́dẹ ayé. A ní kọ̀rọ̀ lọ́wọ́ máa a ti jẹ́ ọ̀kan tó àwọn ètí wọ́n fi gbọ́nà àjọ tí ọba yìí ná tí ọba yìí kú yàtọ̀ wọn bá pèsè ilẹ̀ fún na wọ́n máa jí bó sí wọ́n máa gé kọ́dà wọ́n sọ̀rọ̀ wọ́n lọ́wọ́ padà sílé ayé kọ́dà kò ṣe kú ìṣẹ́jú kan ṣoṣo ọlọ́run padà padà ayé. àwọn akóríkàsí ni ọ̀rọ̀ tí wọ́n máa sọ jọ́nà rẹ̀ tí wọ́n máa bẹ́lá kó padà wà padà lọ sílé ayé kì í ṣe torí pé ká lè bá àgbàgbọ́ lòdòdò áà kó lè bá ọmọ ìyá rẹ̀. báwọn tó báwọn can làwọn àjẹlé ayé bí orúkọ bẹ́ẹ̀ náà yóò wá gbọ́dọ̀. ẹ̀rọ máa rò kó ká padà ìwọ tó wá tẹ̀jú kan tó wá tẹ̀jú méjì ìtẹ́jú kan àtẹ́jú méjì nílò ìkúmẹ́rù lọ́lọ́ ti ṣe wọlé ayé kọ̀ọ̀kan tó wù. ẹgbẹ́ ni wọ́n fóun ní jọ́nà ẹgbẹ̀rún mélòó ọjọ́ ló ti lólé ayé gbogbo ẹlẹ́wọ̀n wúlò fún ọ òòrùn tó wà dà òòrùn tó ti pọ̀ lọ ọ á dìbò orí náà àwọn ti pé sẹ́dá òun padà sí ayé òun ò ní ṣe tó òun mímà òun ọjọ́ olùgbàgbọ́ òdodo ìdáná ọkọ̀ wà branch application rẹ̀ bíi ọlọ́pọ̀ bá ní kọ́lá ní. báyìí bàdá àdàbùn máa kẹ́rù yọkùn ní bọ́ọ̀lù náà. ولو ردوا لعادوا لما نهوا عنه وإنهم لكاذبون. ọlọ́pọ̀ bá ní kọ́lá ní. بل بدا لهم ما كانوا يخفون من قبل. gbogbo tí wọ́n sọ yìí èyí tí ò wúlò yìí ṣùgbọ́n ni ìtọ́ tẹ̀lẹ̀ lódodo bàdà aláwọ̀ máa bá mi owó rẹ̀ nípa yìí ètò wọn fi pamọ́ tẹ́lẹ̀ fi lọ́wọ́ tí wọ́n ní sí o èlò fojú hàn gédégbé tí wọ́n ní ìpè tí wọ́n rí abáfẹ́lú àwọn àfúnitẹ́sẹ̀ ni ìwà tí wọ́n wù pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí fi àìgbàgbọ́ wọn pamọ́ tí wọ́n lẹ́nu jẹ́ mùsùlùmí nìkan. Èyí tí wọ́n fi pamọ́ ní ìṣẹ́fọ́sọ́rọ̀ láìgbàgbọ́. Ìgbà náà yọ àwọn àti wọ̀ wọ̀. Ilé ayé ní ẹgbẹ́ kò ní mọ̀. Ṣùgbọ́n tí wọ́n ti dàgbà kìí àmà gbogbo ẹ̀rọ náà kó sí náà. Ìgbà wọn fi pamọ́ bàbá fún ẹ̀sìn ọ̀gẹ́dẹ́gbẹ́ nǹkan ṣẹlẹ̀ ló yìí ni tí wọ́n ti ń bẹ̀rù tí wọ́n ti ń bẹ̀rù àwọn tó kọ́lọ̀ dáko padà lọ sílé ayé bóyá wo ó lè ṣàtúnṣe ọlọ́ba ní wọ́n lọ́wọ́ dùn kódà sọ́rọ̀ ọba lọ́pọ̀ wà lọ́pọ̀ wà lọ́pọ̀ wà sáyé o ọlọ́ba ní bá a padà wọn padà sí ayé òjò làádù nìmọ̀ òkú àná wàláyé ìjà ni wọ́n má ti rú àti ọlọ́ba ti mọ̀ kàn wọ́n ìtẹ́kọ̀sọ́nà ìtẹ́nà tí wọ́n ti lò ọlọ́wà ní bá dáwọn padà láyé wọ́n kò sí. torí pé iná tí wọ́n rí lọ́gbà wọn lẹ́rù ló jẹ́ kí wọ́n sọ àwọn àwọn tí wọ́n bá rí dáwọ́ wọ́n tún padà sí ibi àná ní bẹ́ẹ̀ ni wọ́n wá ní. làárù ìmọ̀ àdúgbò àánú wọ́n ìnáwó lẹ́ka ọlọ́ba ní wàlúwà ìlú ọ̀hún pa. Ìgbà àwọn dáhùn padà sí ayé àwọn òmìnira ayọ̀ ọlọ́ọ̀ba ní ọmọ àwọn jòlùbà kó dòdò ọlọ́ba ní wàlúwà ìlú ọ̀hún pa. Tá a bá dáhùn padà sí ayé pẹ́tù wò rí ìlú náà dára náà mọ̀. Wọ́n tún padà yìí tẹ̀ padà mọ́ sẹ́lọ̀ náà. Nítorí ilé, àtọ́nà wọn bá mọ̀ pé náà lọ́tọ́ sí wọn. Bá a ní chance nígbà bá wọ́n tún kíkà wọ́n máa ṣe. Gbogbo tó sọ yé lájà ọlọ́run ní padà áfúkẹ́rì náà lájà náà. Lájà bẹ́ẹ̀ náà ló lọ ní. Tọ́ọ̀ bá ẹni ló dáadáa ọlọ́run àti sọ pé máa dá ọ padà wáyé ayé tó sì náà. Wọ́n ní gbogbo bá a ti lè bí ó ti nítorí ìdílé kí ẹnu ọmọ lérò pé nígbà ọ̀gbẹ́jà tìyàmà àwíjàre kan fún ọkùnrin ọgbẹ́sọ̀ tó wá tó tó àyè dé láìpẹ́ka opportunity tó ní já tó ní náà lọ́dún lórí kọ́ sáà ara rẹ̀ kó dáadáa wàláì kọ́ sánú ara àìkú òun dáadáa kí ní ṣe pàtàkì mọ́. ọlọ́pọ̀ bàlẹ̀ pẹ̀lá ní wọ́pọ̀ ọlọ́pọ̀ bàlẹ̀ pẹ̀lá ní kò tí wọ́n rí wọ́pọ̀ wọ́n sọ pé ìyí ẹ̀ ńlá àyà náà nìyà. nígbà táwọn ẹni sọ fún wa ẹran ti gbọ́dọ̀ ẹ̀sìn wọn tó lọ ẹran ti gbọ́dọ̀ ẹ̀sìn sí ìwúsẹ̀ iná ń bẹ àdìgbàdàn bẹ̀ ìjọ sọ̀rọ̀ ní ilé ẹ̀dá àyàtọ̀ nàìjíríà irọ́ ni ìtẹ̀lé òjúlé ayé náà kọ́dà àwọn tó sọ pé nàmúkú wà láàyè àwọn máa ń bí kọ́dà ilẹ̀ ẹ̀dá a máa kú a máa tẹ̀lé ni a máa kú a máa tẹ̀lé nẹ́tọ̀ ní èdè náà ẹ̀lọ́ ẹ̀lọ́mí gan ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ yẹn wá kú bíbí tí ó lọ́ máa tẹ̀lé ń bòmí á máa lọ sí èsì lórí kò sì ti jẹ́ bẹ́ẹ̀. àbábá ti wọ́n sọ lọ́nà lọ èyí tí wọ́n sọ láyé wọ́n wá níná lónìí wọ́n ti gbàgbọ́ káwọn sọ bẹ́ẹ̀. ẹlòmíì yìí má bàa sọ wà láì bá sí ọwọ́ rẹ̀ tó tọ́ka bí ìgbà tí o rú pé àdúgbò tẹ ìgbàgbọ́ pé jọ́nà ilẹ̀ tí ó nà wá sí sí sí ló jẹ́ ẹlòmíì gbọ́ ìwà rẹ̀ bí ìgbà tí ó gbà kó ló jẹ́ bí yọ àwọn àkàkúlé ti bẹ̀rẹ̀ tó kú ìgbà kan ló ṣe ní jẹ́ ìlú ìlú ọmọ rẹ̀ nígbà tó wọn ẹgbọ́n ní tí ọ̀rọ̀ sí kò sí ní mọ́ nígbà tí èdè ẹni religious Nàìjíríà kò tẹ̀lé máa mọ̀. Ọwọ́ àtẹ̀yìn gbogbo àwọn ẹ̀rọ àwọn olùkọ́. Ìgbókò ọ̀dẹ̀ bọ́. Ìrọ̀lọ́ pa. Ọlọ́run wa ní Kọ́lá ní. Wọ́n kọ́ ní iye ìlà àyájọ́ ìdúnyà wọ́n ní wọ́n máa ná níbi wọn kọ̀rọ̀ sí. Wọ́n ti wọ́n láàárọ̀ òṣìṣẹ́ tí ó jù wá jù. Ìgbà kan wọn àwọn ọ̀gá tó tó kọ́ wá tọ́lọ́ òbí wọn sí láti wá sí ìwòsẹ́. Ẹjẹ́ ọ̀bá ti ní ìgbàgbọ́ pé ìjọba ń bọ̀ tó kó ti dèrè sí ìwòsẹ́ tó bá wù yóò sì láyé. Pé bá wọn kà sí pé lóyún sí. Ẹ̀tọ́ bá rántí pé wọ́n di òdìdé láti sì sí ìwòsẹ́. Èmi ọmọ tó gbogbo tó wù sí àtipamọ́ lóyún sí ní àtìgbé. Ìdí nígbà táwọn ọ̀bá pé á gbẹ̀wọ̀ jẹ láti sì ìwòsẹ́. إلى دوام أن تكونوا على وضع الفلاني ولو ترى إذ وقفوا على ربهم نعم قال أليس هذا بالحق نعم قالوا بلى وربنا نعم قال فذوقوا العذاب بما كنتم تكفرون ألم بعد الفلاني ولو ترى إذ وقفوا على ربهم àbọ̀ wá ní nígbà wọn bá dá wọn tó wá tó lọ ọlọ́wọ́ bá ti dá wọn ọlọ́wọ́ bá tó dá wọn tí wọ́n láwọn ọ̀gbà bọ̀ ọlọ́wọ́ bá tó ti á sí ìgbọ̀n tí wọ́n láwọn ọ̀gbà bọ̀ ọlọ́wọ́ bá tó ní wọ́n òun ó ti wọn ti tí wọ́n láwọn ọ̀gbà bọ̀ ọlọ́wọ́ bá ní sábà wá dá wọn tó tó ọlọ́wọ́ bá náà níjọba ìgbà kọ́ọ̀lá ọlọ́run àyẹ̀wò sọ wọn ẹgbẹ́ náà lọ pé alẹ́ kò lọ bí wọn. alẹ́ kàá dà ẹ̀ ká. ìdí ìdíje tẹ ẹ̀dẹ́rọ̀ lánàá sẹ́yìn ìṣòro ní lónìí yẹn. èyí tẹ lẹ́ẹ̀gbà ní ìjẹ́jọ́ abala níwájú ọlọ́ sóòótọ́ lẹ́ àjọ. tí wọ́n kọ́ lù bàrà fún ni ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni òdodo ní kọ́dà wọn kò búra wọ́rọ̀ dínà àfi ilé ọlọ́wọ́ bá wà búra. Èyí wọ́n pàṣẹ òṣèlú ayé bí. Nígbà wọn bá wá bára àwọn pé àwọn ti kú ọdún kan ọlọ́wọ́ bá bá àwọn ìyá wọn níwájú ọlọ́ láti ṣe ló sẹ́. Ọlọ́wọ́ àwọn àbíwọ́n lé alẹ́ sàrà rẹ̀ dá. Sẹ́lẹ̀ ìgbésẹ̀ òdodo mọ́ ìdí ìdíje tá a lẹ́ á di ìdíje sẹ́rọ̀ ní àwọn wàlá ìkùnà wọn á fi ìrí ọlọ́wọ́ bá wọn kúta wàlá ìkùnà ọlọ́wọ́ bá nígbò tí jẹ́ bẹ́ẹ̀ ìmáàní yìí bẹ́ẹ̀ ìgbàgbọ́ lónìí kò ní lẹ́yìn àǹfààní náà a ìwà máa tàbí àpẹẹrẹ ọlọ́wọ́ ti wá lájọ́ ọ̀rọ̀ tó ń tọ́ wàlá àgbà pọ̀ pọ̀ lọ. wọ́n ti bọ̀ wá jọ́ ọ̀rọ̀ tó ń kúkú ní ìtòkọ́ wọn. Ini ni kalau bọ nígbà apa bá ti wá gbà tí wọn tún búra ọlọpàá wa sọ fún wa pé fàmúkù àdá ọmọ fún ìdàgbò látàrí tẹ ẹ ti pè ní rọpẹ wájú ayé o ẹ wá tọ suri lórí ìdí ẹsẹ ní ọ̀rẹ́ wá tọ lọ́wọ́ ìgbàgbọ́ rẹ̀ jọ́ náà ló kò láǹfààní ìgbàgbọ́ rẹ̀ jọ́ náà ló kò ní láǹfààní kù ilé ayé nílẹ̀ yóò fi débi jẹ́ o kìí ṣe kó nígbà ọba nínú sẹ́ni o tó gbà pé kí náà jẹ kìí ṣe gbà ọba rí nígbà ada ọdún wájú ọdún kó tó gbà kó tó gbà kó ẹ̀ ló ti ti kò sẹ́wọ̀ látàrí nínú ti ẹ̀kọ́ tí kí máa ń lò fún wa. خلق فقع وأصبح نارا خلق بعد ذلك قصيرا الذين كذبوا بلقاء الله نعم حتى إذا جاءتهم الساعة بغتتهم قالوا يا أخرجنا قالوا يا حسرتنا على فرطنا فيها وهم يحملون أوزارهم عَلَىٰ ظهورهم أَلَا ساء ما يزنون قال وقع الولاء قد خسر الذين كذبوا او بلقاء الله قد خسر الذين كذبوا بلقاء بلقاء الله àwọn ẹni tí wọ́n pe ìpàdé ọlọ́run ọba wọn ní ọgbọ́n nínú àwọn ẹgbẹ́ wọn sòkò. ẹni tí ọ̀gá pé jọ́sọ̀ wọn tó wọ́n pàdé ọlọ́run láti lọ sí sí ìwòsẹ́ ọlọ́run ẹgbẹ́ àwọn ilé ìwọ́n ti dìbò. Adàdàdà àtúnṣà títí wọ́n wá lẹ́nu bẹ́ẹ̀ títí yé àti àmọ́ ìwà àdébáwọn báwọn tẹ́tà lójijì. Wọ́n ní kúra lójijì láti yá lójú bá wọn bẹ́ẹ̀ lọ́wọ́ wá sọ látàtí kí n lábọ̀ ta òní wá báyà kọ́ báyà lójijì. Ọ́ọ̀lù tí a ti dáhùn wá bá wọn lójijì wọ́n àwọn sọ pé yá aṣọ àtàlà wọ́n máa jígbe nípa àwọn pàdánù àwọn kòkó àwọn torí igbó àlá máa ń pàwọ́ sí náà fi ha nípa ìjà àti ìwọlẹ̀ nínú rẹ̀. Abákanú àwọn ọ̀dùnmọ́ ní àìfà wọ́púná kí àyà ti nìyà. Inú tá a ti falẹ̀, ilé ayé ti fẹ́ ká ti àti ìjókòó aláǹtẹ lórí ìpẹ́. Tàbí fàwọ́púná kí á nílẹ̀ kàmáyì. Ìjà àti ìwọlẹ̀ nínú tó yẹ ká níṣẹ́ nígbà tá a wá ní ayé tá a kọ̀ tá a sì tàbí ọ̀rọ̀ tó náà bí ha ní ìmúlò àgbẹ̀rẹ̀ sí tàbí tá a fà tá a fi wọlé tá a gbàgbọ́ tá a fi falẹ̀ tó gbóni wá láti nípa àwọn tọ́lọ̀ wọn wá ní ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀gbẹ̀dẹ̀ ìyáàmà gbogbo ilé wọn àwọn ní wọn bẹ̀rẹ̀ sí kábàámọ̀ wọn bẹ̀rẹ̀ sí kígbe kí wọn padà náà sòfò ọlọ́ba yìí wọ́n mú yàtúndú na àwùdá ọ̀hún àrà òkú ni. àwọn náà gbá náà ìgbà wọn máa jí gbé wọn jẹ́ ní tí ó di ẹ̀sẹ̀ rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ìdókòlé ayé ṣe wọ́n ti jẹ́ ìgbà yìí ti jẹ́ mu. àdá àmáyẹ̀ ìlú ẹ̀rù tí wọ́n di ìjẹ́ tí wọ́n ṣe á jáì ẹ̀rù tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n ti lè ra wọn lórí tọ́lọ̀ wọn bó dìbò wọn ẹ̀fẹ́ wọn tí wọ́n bẹ̀rẹ̀ àgbìyà wọn. ẹ̀gbà wọn lọ fáwọn látọ̀dọ̀ ọ̀kan náà àwọn sẹ́lẹ̀. wọ́n ní tí ẹ̀ńtọ́ jẹ́ olùsẹ́lọ̀ tàbí kéèbèrè tí wọ́n bá gbé títù sáré rẹ̀ gbàrà báyìí. وليستقبل الكافر أو الفاجر عند خروجه من قبره إن شاء الله بعد ما جاد المسألة كما قال على المسألة كأكبر سورة ìjọbi burúkú bíi tí àwòrán àwòrán rẹ burú ilé òjì ní ọkọ pàdé rẹ. ó ní bákan náà òórùn rẹ̀ òórùn tó burú ju ilé ọmọ rẹ̀ yọ pàdé kàkà bẹ́ẹ̀. tọ́wọ́ àìsàn báyà kúrú òkúta gbé sínú sàlẹ̀ ọmọ asọ pé mẹ́n áńkà káàmì yẹ kúrú ju rẹ̀ ṣe ìwáyà kan ní ẹtí àti tẹ́gbọ́ bá jẹ́nu sáré tó ń wọ ẹ̀tọ́ apá ẹ̀tọ́ apá wọn àmọ́ ìdílé rẹ̀ pé àgbà ń tì í. ìjọ ọmọ yóò ní dáa ó lè lọ bọ̀ ṣùgbọ́n wọ́n ti mú wọ́n ti mú lẹ́yìn dáa ṣẹ̀. mọ́tò rẹ̀ ọ̀bẹ tó mú àdúrà kò sí owó ìfẹ́ lójú rẹ̀. kí ló á tẹ̀sí kúrò tẹ̀sí wa wọ́n tọ́ bá èèyàn náà lọ sọ pé adarí kò ní sọ ọmọ nípa ẹ̀kúrú láwàlá ọgbọ́n fún wa láìpẹ́ ọgbọ́n ilá àtàgbà ọba àwọn ti ha ṣùgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ ní pé á ah, ọlọ́run ọba bá ojú ti ẹ lójú ìṣe bákan náà wà á ń jáde ní àkà ọlọ́run ọba ti ṣe orú wa ààrẹ àwòrán rẹ̀ lábà òórùn gún ní jáde lára rẹ̀ báyà èmi àti ìtọ́lọ̀ ọba òkú ní sàlọ̀ máa sọ pé a nà áwọn ìkẹ̀kọ̀ ẹni iṣẹ́ ẹ̀dí rẹ tó wú láyé iṣẹ́ ẹ̀dí rẹ ẹni náà kọ́ àgbọ̀ wọlé hákàdà kó tẹ̀lé dúnìá kọ̀dí ìdàlẹ̀ àmàlẹ̀ kò jìnà báyìí wọ̀ jáde wá lé ayé iṣẹ́ ẹ̀bùdó iṣẹ́ rẹ kò ó kù sẹ́ẹ̀rẹ́ ìlọ́gbà lónìí o. wọ́n ní bàbá náà máa wà ní ìjẹ̀lẹ̀ ìdúnyà ìwọ ló kú ní kílé ayé wọ́n ní àlùmọ́ àgbàwò ẹni máa mọ̀ wọ́n ti lóyún. àti ìrìnsẹ́kọ̀ bá ní pàdé ní ọ̀sán ìmọ̀ọ́sẹ́ bẹ́ẹ̀ ní kíkẹ́ ẹ̀kọ́ máa sọ̀rọ̀ bí aṣọ aláìsọ̀tẹ́ ń sọ mọ́nítọ̀tẹ́ ní mọ́nítọ̀ rẹ̀ kò sí yìí ọ̀la ẹ̀rọ ṣe sọ bá fẹ́ bá bá nínú sàlẹ̀ rẹ̀ ìdè máa tẹ̀lé ayé nínú kọ́ ọba dáadáa pàdé kọ́lọ̀ nínú wọ́ ọba dáadáa pàdé àbíjà kejì rẹ̀ gbàgbọ́ wọn sí. ìlọ́lọ́ ọba sọ bẹ́ẹ̀ ní sọ fún wa ní pé wọ́n fi àtìlọ́nà àwọn àwọn ọ̀pọ̀ àlàbò wúyì ẹrù tí wọ́n dì lọ látàyè bí iṣẹ́ tí wọ́n dì lẹ́rù látàyè bí wàhálà ètò gbogbo já ìlú èjì ọ̀padà wá jẹ́ ìfà tó jẹ́ fún ọdẹ láti mú sáré sí ìjọ títí dúró nínú ajá àtàwọn ọ̀rọ̀ ọ̀sán abẹ́ ọ̀rọ̀ tó wá ní ọ̀la ní. wàá bá lè ayé wa tó dúnyà ìṣúra àbáyé wọn wàdà wàdà الدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون ọlọ́ọ̀kan bá ti sọ̀rọ̀ ní nípa àwọn jẹ́ta ayé ìgbà tí wọ́n jẹ́ gbogbo ilé wọ́n ti gbà pé ní wọ́n á ìyá ìyá lẹ́rìn ní wàdà ọlọ́ọ̀bá nílé ayé tí ó ṣe kẹ́kẹ́ àti ẹ̀rọ pẹ̀lú ìtàgé bíi lẹ́rìn kò kéré àwọn olùwárí ìtumọ̀ lẹ́yìn wọn náà ní pé àlàáwọ̀lù lẹ́yìn lá yóò ti lé kò dé hàmá lé màáṣì wàlá asánàtà lé màáṣì. Gbogbo tẹ́tù ti lọ́jọ́ pé kò ní sọ láǹfààní láyé kò ní sọ láǹfààní lọ ìbéèrè pé lórúkọ lé ayé. Ìlọ́pọ̀ ní ti máa ẹ̀ lọ́sí àsìkò ọ̀nà ìdí kò láǹfààní tí ń sọ láyé kò sì sílẹ̀ ládàá kan tó ń dábà rẹ̀ jẹ́ kó sì ti múra lẹ́jọ́ ìgbàjà ìyá ìdílé yìí. ọlọ́ba ń di ayé o ìdájí ti ilé ayé ọ̀nà ìdáhùn aláwọ̀ àwọn olùmọ́ni gbogbo tí ó gbà láákà ẹ̀rẹ́ níbi tí ó bá bàlẹ̀ pọ̀ ó ti di láwọ̀ yálà èyí tó wò ní wíwò rẹ ni tàbí èyí tó ń kàdí kíkà ni tí ó gbà láàkà rẹ níbi tí ó sì ọ́ láǹfààní àbí níbi tí ó dá bọ̀ níbi aburú kan gbogbo ẹ̀ ètò kúlẹ̀ ayé ọlọ́ba ní ayé tó ìdí ayé tó ọlọ́ba wà ní gbàlá ní ṣùgbọ́n fún àwọn tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé wọ́n dáàrú láti ọ̀rọ̀ sáyé ilẹ̀ nínú ẹ̀ kàkó. ọlọ́run ti wẹ̀ ní ayé ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́ọ̀pá dájúdájú ọ̀rọ̀ òní tó láǹfààní tó lóore fún àwọn ẹni tí wọ́n jẹ́ olùpayọ̀ lọ. nígbà wọn wà láyé wọ́n jẹ́ olùpayọ̀ lọ àwọn náà ní tó ọ̀sẹ̀ di àtìyá ọmọ ọ̀la àwọn náà wọ́n sọ iye àwọn ọkọ̀ mi yọ lọ́kọ̀ọ́ káwọ́ ọlọ́ba ní ápàlà dààmú ẹ̀ wá ní tẹ̀lé àká ẹ̀ wọ́n náà wọ́n ń sọ̀rọ̀ ara rẹ̀ bóòlù ti fẹ́ bá ara rẹ̀ mọ̀ sáré ta lọ fẹ́ kọjá alábùgbé rẹ̀ àbí alábàgbé rẹ̀ nínú sáré inú ọjọ́ tí rírì yọ jẹ tí ọmọ àdùnmọ́nú iṣẹ́ rẹ̀ lẹ́nu àti kàkejì rẹ̀ tí ọmọ kan lọ́sẹ̀ jẹ tí wọ́n jẹ oúnjẹ fúnra rẹ̀ ìbánújẹ́ tẹ̀lé lọ́sọ̀ ọba tí ó jẹ́ olùsẹ̀ láàkà ẹ̀ gbogbo èèyàn lẹ́nu lọ́wọ́ tí wọ́n ti dúró ní àwọn àdá ó sì jáwọ́ náà ojú pé ìwọ náà fa ìwọ náà padà dàbí náà gbọ́dọ̀ padà àdúgbò tó lọ máa sí kí ló jẹ́ lórí tẹ̀ láàkà ìdíjẹ́ ní ti. Bí èso ìwà náà bá dé sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀ náà ní kọ́ àdáhà ló ń jẹ́. Dáhà sábà kọ́ òkú tẹ́lú àbá àyè sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀. A sọ pé a ń tó sálẹ̀kù náà wà láti bìlà. Ẹ̀yin láti wá ju wa àwa náà bọ̀ wà bá. Àwa náà bọ̀ wà kẹ́lù lè máa wọ ojú tó jókòó ọba tí ó jẹ́ ìṣẹ̀lẹ̀ ààrẹ ọ̀rọ̀ ọlọ́wọ́ wa ìjọ láyé. kọ́ni náà lẹ́nu ìnáwó láyé tó ń bá ìlàrí ìyáwó tuntun náà. kọ́ni náà láyé tó ń bá ìlàrí الظالمين بآيات الله يجحدون. قال الله تعالى إلى النبي صلى الله عليه وسلم قد نعلم إنه لا يحزنك الذي يحزنك àwọn àmọ̀ ọlọ́wọ́ba ọlọ́wọ́ba làwọn àmọ̀ pé kí n tí wọ́n sọ ń bọ̀ lọ́kàdẹ́rì ìṣẹ̀lá sọ́kànláwà yìí. púpọ̀ rẹ̀ tí wọ́n sọ yìí tí wọ́n ń pè ọ́ ní tí wọ́n gbàgbọ́ láàrín bọ̀ nítorí wọn sọ àwọn ẹlòmíì lásìmí ni àwọn ẹlòmíì ní ìdání kò sí tí o pa náírà ọlọ́pàá ni a máa pẹ́ pọ̀ lọ́nà yẹn tẹ́lẹ̀ náà ní tí wọn náà lálẹ́ sọ̀rọ̀ bá wà ní wọ̀sẹ̀lẹ̀ tó bá wà lọ́pàá lọ́pàá yẹn wọ́n sọ̀rọ̀ náà fún yín ẹ ti pé mi yọ ọlọ́pàá bá ní sọ̀rọ̀ wá ní ṣùgbọ́n ìyá lẹ́yìn kọ̀ọ̀kan balẹ̀ bọ́ọ̀ فإنهم لا يكذبونك كيف وكان ينصب وما قلت tẹbi kó o tó kéde pé ọjà nàbí tí báwọn náà wọ́n sọ ní àtàbí ẹni ìfọ̀kàtà. kéde pàtàkì rẹ̀ wọ́n àtàkì la wọ́n lákì náà sọ́ọ̀lì yìí àti áyá ti ṣùgbọ́n àwọn alákòóso ẹ̀dá ayé ọ̀pọ̀ ìwọ̀nba ni wọ́n ti yẹ lórí iná ni wọ́n pọ̀ ìní wọ́n pọ̀ ìní wọ́n pọ̀ ìní wọ́n pọ̀ ìní wọ́n kéde wọ̀. àwọn akóríta sí abákàlà àwọn akóríta sí ni ayé ìtọ́kalẹ̀ ni lórí àwọn àgbààgbà kéde ní mọ́tàgbà náà. Abu Bakar dan Nabi Muhammad Abu Abu, Abu Jahal. Walau pada Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam, Wajib kepada Nabi Sallallahu Alaihi Wasallam. Dalam doa ini dia, entah sesuatu kita sama sesuatu kamu punya orang tidak ada. wallahi ba ku kuke so ba kuke so ku lọ ìdí gáàmà kuke so ku lọ ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé àwọn ẹ̀yà wa àti tiwọn à ń padà gbàgbà àwọn à ń pọ̀ bí ti lórí ta lọ́dọ́lá tí wọ́n bá náwó àwọn náà nà tí wọ́n bá ṣe báyìí àwọn náà gbogbo ọ̀nà tí wọ́n bá gbà tí wọ́n fi wá lọ àwọn aláǹtí tó dùn wọ́n lọ nígbà káfíń máa dé àwọn bá. àwọn ẹgbẹ́ àwọn àtìgbà tá a fi àgbọ̀gba tó jẹ́ pé àwọn ará àpò ẹ̀ lọ́pẹ́ lọ́pọ́ láti ẹ̀ nípa lọ ní ìlú wa ẹ̀ ní ẹ̀dẹ́ wọ́n wá déètì wọ́n aláǹtẹ̀bí wà lọ́wọ́ àwọn kúrò àti aláǹtẹ̀bí. èmi ò lè sọ aláǹtẹ̀bí káyà pàtẹ́bí àwọn ọ̀gbọ́n tí a ti gbé lọ́wọ́ àti báyìí tó ti mẹ́rin ọ̀pọ̀ àwọn àbọ̀ ní àdéhùn báyà lọ́kùnrin ẹ̀yọ́ lẹ̀. àwọn ọ̀gbọ́n ní ọ̀sẹ̀lẹ̀ ní nípa ti àwọn àgbà mọ́ta àwọn mẹ́ta tí a ti kà pẹ̀lú àyà àkọjá pé ìyàtọ̀ àwọn àmì tí wọ́n máa sọ pé káwọn èèyàn ọmọ bu àgbà náà ẹ má gbọ́dọ̀ rẹ o. Àlẹ́bí àwọn tó kò ló wà lẹ́bí ọmọ kàfà á. Wọ́n á máa yọ àwọn àgbàgbà yòó kọ́ wà ní ọ̀dọ́ máa gbọ́ kàfà á. Bí máa dún mọ̀ àwọn dáńtì máa kò dùn. Ọwọ́ àyọ̀dọ̀ lóru. Nígbà kan wọ́n wá yọ̀ lọ agbọ̀n ọ̀tọ̀tọ̀ wọn tó wọn ò pàdé látọ̀jú ilé gba àyè bí wà ọ̀lẹ́ tí wọ́n gánà lágbọ̀n lọ ìkágbá bí wà ọ̀lẹ́ tí wọ́n gánà ìkágbá bí ọ̀lẹ́ tí wọ́n gánà títà ń bọ́ wọ́n gbọ́ láti ní kábà kó àwọn ti bá lò títí tilẹ̀ mọ́ nígbà alẹ́ mọ́ fọ́bẹ́ tí lè máa sápadà lọ kó gbọ́dọ̀ káà mọ́ ibi wọn ti ṣáájú wọn ti lọ ọ̀nà bá fún àwọn mẹ́tẹ̀ẹ̀ ká pàdé ọ̀nà bá àwọn pọ̀ níbo ló ti bọ̀ níbo ni wọ́n náà ti bọ̀ kọ́wá bí àwọn léèrè kó bá fún àjẹ ọ̀tẹ̀ láti lọ bọ́ sí kí èmi náà lọ àpọ̀ tó padà wà pọ̀ àwọn ọ̀dọ́ ọ̀rẹ́ yìí àwọn ọ̀dọ́ mọ́tà wọn gbọdọ̀ wá bá wa ń dì wọ́n bá sáré fáwọn òbí padà wà pọ̀ ẹni tó ọ̀gbọ́dọ̀ padà wà pọ̀ wà lọ nígbà wọn ti sàdé òun lánàá ìkíni kẹta wọn ti fọkàn nípa àwọn ìyókù yòókù ní yíyá àjò òkùnrin wa ọ̀nà àbájú àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ń sọ̀kalà lọ ọ̀gá ló lọ tẹ́tí gbọ́ égbọ̀ ya tilẹ̀ mọ́ wọ́n fẹ́ sáré máa padà lọ́wọ́ tó bá nílẹ̀ lọ́nà àjọwà náà ẹ̀yẹ́ ìwọ́n náà yà lọ ìwọ́n náà yà lọ kọ́ bá bára wọn wí kọ́ bá tún lọ nítorí kẹta náà sọ̀kalà wa lọ́lọ́ bá wọn sọ àwọn ọmọ ní eléyìí lọ́lọ́ bá wọn sọ bíi pé fún òkúrọ́ nírọ̀ wọ́n máa kọ́ lójú lọ sùn ṣùgbọ́n ìwà dídí ọkàn ènìyàn ni wọ́n bá wọ́n máa pẹ̀lú ìtàlábòsì èyí sókùn lọ ṣùgbọ́n nǹkan ní ìlọ́pọ̀ dínà àwọn aládùúgbò nǹkan ní ìlọ́pọ̀ nínú àwọn. Wọ́n láwọn méjì àbùsùnmíà àti àtàkùnà. Àwọn akóni sí àwọn wa pé nínú ẹlẹ́kìtà ń bọ̀ àwọn bọ̀ nìkáì. Ọwọ́ àyà àwọn sọ̀rọ̀ àrà àwọn méjì bá ọ̀kan bá lọ bá ọ̀kan. Àbùdá lọ bá nìkáì. Ọ̀rẹ́ ẹ̀ wá lásìkò tó fúnra wa kí ní ìyá àtúntò ọ̀gbọ̀n bò lọ́wọ́ sí. Bàdìkáì tí mi náà kọ́ jáde lẹ́nu. Ṣé o rò pé mi nìkan ní bá ṣe ti gbin ọkàn lẹ́rú kọ́ ọmọ tí mi pé áá ah, ah, òdodo lọ́wọ́ yìí sọ. Àwọn méjì báyìí, wọ́n wá lọ bá àbùdá náà. Nípa wọn lọ bá àbùdá náà wọ́n ní ìjà tó lánàá ìjà tó gbọ́dọ̀ àbí àti pàdé lánàá kí ẹ rí sí. Ọba dàbí lọ fún un ìdí ẹsẹ̀ wọn bá wọn bá dá dàrú. ó ní kó tẹ̀ tó dùdú ṣé irú wa ni wọn wà gba pàṣẹ nínú náà kí ni káwọn wà máa jẹ́ ní nàìjíríà sínú wákà. àwọn náà ti jọ́ta ọmọ orúkọ tó jẹ́ pé kò sẹ́yìn bàbá tó dùn yẹn. òní ọ̀wà ni táwọn èèyàn máa ti dúró àwọn náà wà máa lẹ́yìn rẹ̀ ó ní láéláé. ìbí ọba gbà láti mú àbọ̀rọ̀ mú lórí pé wọ́n nípa. Fẹ́lá wà lórí ẹ̀gbẹ́ múlẹ̀. Kìí ṣe wọ́n lọ wọ́n pẹ̀lú kúrọ̀. Kìí ṣe pásánálìtì rẹ̀ wọ́n àtàkì. Ìgbẹ́ ọlọ́pàá. Ṣùgbọ́n tí wọ́n mọ̀ lóbi gbogbo náà ni ọlọ́wọ́ bá ayé ọlọ́wọ́ bá tí wọ́n gbọ́ ni wọ́n pè lérò. Kọ́lọ̀ wọ́n sàkóbá. Ẹlẹ́bi yẹn wá pé wà láyò ìlú lágbà ẹjọ́ bá pọ̀ wíwú tọ́mọ̀ òdòdó ní ọkọ̀ kọ̀wá àbúwájú gbogbo ayé kọ́ máa sọ pé rọ́ọ̀lì ẹni rẹ̀ ò ní fi ẹ̀sìn ìyọ́ ọ̀sán fún sẹ́tọ́ ọmọ òdòdó wà láì ọ̀nà ẹ̀rí ọkùnrin tó wọ́n wá lù ilé ìlú ọ̀nà pé ìwọ́n tó bá ti sòwò ló jẹ́ ìkàkúrọ̀ ní lọ́wọ́ ní bàbá ajẹ́ ìdí ọmọ abáyé lọ́kàn rẹ̀ fẹ́ tó wọ́n sáà nílẹ̀ wọ́n sáà tiẹ̀ tó lọ́kàn òdodo orin òní ní kọ́kàn balẹ̀ lọ́dẹ̀ mi òní tilẹ̀ ẹni ọkọ̀ sọ pé wọ́n lọ pa ọmọ òdodo ní sọ agbára òdodo ẹlẹ́ẹ̀kejì ara ìtọ́ka sí aburú ìtẹ̀lé pẹ̀lú tí ẹ bá fẹ́rẹ̀ títẹ̀lé pẹ̀lú yóò lóṣù tó kù sí ní tẹ̀lé torí ìfẹ́ gbogbo ayé ọba àpapọ̀ lórí pé nǹkan báyìí òdodo ni òun òdodo ló tẹ́lẹ̀ sílẹ̀ kọlọ̀bọ̀ sàánù wa kọlọ̀bọ̀ ti ṣe wá ní mùsùlùmí gidi ó ṣe wá ní mùsùlùmí ní òdodo kọlọ̀bọ̀ kọgbà ṣe wa kọlọ̀bọ̀ wọ́pọ̀ ṣe wa máa lọ kọlọ̀bọ̀ dáyé ṣe wa ṣe wa wọn náà sàánà àyàn áàbò báyìí iṣẹ́ àlọ́ ọ̀sán yìí lọ́la á tẹ̀síwájú iṣẹ́ àlọ́ ọ̀sán àlọ́ wọn náà náà. higher. So because of electricity, kind of ẹ̀yà wẹ́ ìtùmáwẹ̀ ẹ̀rù bẹ̀ ẹ̀tọ́ bá dúró sí ẹ̀rù bóòlù kí ní yóò ṣe sáàbù political interest bí ìtọ́gbọ̀ òun ìtọ́gbọ̀ ẹ̀kà pé ọ̀sẹ̀ kápẹ̀sì ọ̀kápẹ̀sì ìtọ́gbọ̀ ẹ̀kà òṣèlú náà ni kò ti sẹ́ni ọtí òṣèlú náà ni tàbá já ẹ̀rù bíríwì wọ́n ti owó tiẹ̀ lọ́dà lọ́dà láàmù irú bí a ṣe wà bẹ́ẹ̀ ọwọ́ láti pé ẹni tó ní irú bẹ́ẹ̀ ló ti gbẹ́ sí yìí sí. because ìsìláàmù ọ̀kọ̀ fún apẹ́ká ẹ̀ ń lọ ẹni tí èsè mùsùlùmí ìsìláàmù ọ̀kọ̀ fún wa ṣùgbọ́n lórí pé bí a bá fi sí ṣé ìnira ni ó jẹ́ fún mùsùlùmí ni àdúgbò làwọn kankan tí ó ní pàṣẹ ìwọ̀n ní nǹkan kan lórí mùsùlùmí àwọn tẹ́lẹ̀ àti ẹgbẹ́ tó bá kọ̀ ní pàṣẹ ìkàtúnṣe lórí mùsùlùmí àwọn mùsùlùmí àti ọ̀dẹ́gbẹ́ oní ọmọ ìdíkàtì ìtẹ̀mí mùsùlùmí níbi ayé tọ́pá wà látara lè sẹ́ rẹ̀ gbogbo eré ọwọ́ láti fi ìjọba ilé ọba ti gbẹ́ sí ìdíjú òní sí so solution rẹ̀ náà ni pé ká kọ́ gbọ́ ẹ̀sìn ọlọ́wọ́ wáyé káàkiri máa ronú pé gbogbo ń tá a bá ní ti ayé wọ́n yẹ ká fi sáàbù ìsìláàmù wọ́n fi tẹ́lẹ̀ bí máa àti àtàlámù jára àtàlámù ìjọba mọ́ bá rú náà inú tọ́lọ̀ ọba ti pọ̀ kọ́kọ́ tọ́ ọba nílé iṣẹ́ kókó wà ọ̀ tọ́ ọba ní sùkúù tọ́ ọkọ́ sùkúù ọba ẹgbàá ní kókó wà ọ̀ kọ́kọ́ fi ọ̀rọ̀ náà sínú ẹ̀ gbogbo yòókù kọ́ máa jẹ́ ní sẹ́kọ́ndì kọ́lọ̀ wọ́sà lọ́wọ́ kọ́lá ọ̀tá اللهم اقسم لنا من خشيتك ما تحكم به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم